àbúrò yín lọ sí ọ̀dọ̀ sísà mi dáadáa èèyàn yìí èèyàn yìí. ẹ jẹ́ káwọn fúlàní ẹ jẹun lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ ọdún téèyàn bá ti téèyàn bá ti fáyìn jù. ẹ bó ẹ máa ń rí nìyẹn ẹ bó rí nìyẹn. ojú tì mí ẹ ti du eyes is pushing now. mo lọ sọ́dọ̀ àǹtí mi dáadáa tó yẹ pé gbogbo ìgbà ni wọ́n máa ń béèrè pé báwo ni ìyàwó àti àwọn ọmọ. Ah, ah, wọ́n máa ń béèrè náà wọ́n máa ń béèrè lọ́wọ́ tèmi náà dáadáa. <laughs> sọ̀rọ̀ àwọn náà wà láàrin wa. àwọn àti dáadáa nìyẹn àgbàdo sọ̀yà bẹ́ẹ̀ ni torí pé wọ́n ní aṣọ two fifty owó akómọ tán tó dá bẹ́ẹ̀ ẹ máa two fifty ẹ máa ma ẹ máa ma. ṣé kí tẹ́lẹ̀ wà wá gba kó má tẹ̀ yọ gèmí lọ́dọ̀ kó dáa. ẹ ti ẹsẹ kékeré kúfẹ àwa ẹ ti ẹ mọ pé mi ò tẹ̀ tún lọ mẹ ọkọ méjì ti pé kò dáa ẹ máa rántí sísá mi ayọ̀ I love you forever títí kan olùsọ̀dọ̀ àwọn sísá mi dáadáa tẹ́ bá gbọ́ ìyá ọkọ̀ bọ́n fìtà ìyá ọkọ̀ bọ́n fìtà àwọn jẹ́sí àwọn jẹ́sí ò ní lé wá wọn à ní lé wá yóò dára fún ìyá ọkọ̀ bọ́n fìtà ní bíúrì ní òní wáìtì lágbára ilé tó bí oṣù dídé December twenty six àjọṣe náà àjọṣe iṣẹ́ tí gbàṣọ ó wà kára òjò.